ẹ bá ń palẹ̀ máa fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò ma wọlé tó bá wọlé tán bí kò ma jáde ní mọ̀rẹ́hábà bíkà ya Ramadan ya mọ̀rẹ́hábà bíkà ya Ramadan ya shahr al-mubarak ya shahr al-izzati wal-karama oh oh alhamdulillah alhamdulillah alhamdulillah alladhi ahyana ba'da ma amatana. wa ile nushur ọpẹ́ ní fọ́lọ́hun ọba wo ni ọba àgbàlagbà ọba tó pa wá lálẹ́ àná tó jọ tó wá jí wa símọ̀lẹ́ yìí ọba tó jẹ pé láàrin Ramadan àtẹ̀sín sígbà tá a wà yìí sí tòní sí tọdún yìí òkú sọ ìgbà tá a dágbére fún Ramadan lẹ́sìn wípé ó tún dọdún tí ń bọ̀ ó tún dọdún tí ń bóyá lọ́wọ́n ṣùgbọ́n nígbà tá a wá dọdún yìí la wá rí i pé ẹ ká dúpẹ́ fọlọ́run wẹ ǹjẹ́ máa ti ń wò wá nílé ẹ bá mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pa alihamudulilayi alihamudulilayi alihamudulilayi rabbil alamin ọba tó ní kí ramadan ọdún yìí ó tún bá wa láyé bá a ti bẹ̀rẹ̀ láyàtà láàfíà yìí ọlọ́mọsàjà parí láyàtà láàfíà bọ́lá ànábì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. ni mo fi kí n káàbọ̀ sórí ètò ètò yín Ramadan Kareem láti iléeṣẹ́ alábàárìkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn ni wọ́n ti ń wò lórí YouTube wọ́n ń wò wá èmi náà ni mo tún dé o lọ́dọọdún ọmọ yín náà ni o alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni hmm, a tún ti kalẹ̀ sórí ètò lọ́dún yìí gbogbo ẹ̀yàn náà ti ń pè mí pé ọwọ́ àdúrà báwo ni báwo lè tọrọ mùsùlùmí olóògùn ọlọ́run sáà láwọn yóò gbà ẹ́ sí ẹ̀yin náà lẹ́tí ń wò kólówó lórí tẹlifíṣàn láti bí ọ̀sẹ̀ mẹ́ta sọ́sẹ̀ mẹ́rin lẹ́tí ń wò tá a ti ń sọ fún yín ara dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó tún sọ wa dùn ní ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ máa bá nàbà muhammad sallallahu alaihi wasallam àwa tó ń fi àsìkò yìí náà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣe wá lóore a gbọ́dọ̀ gbàgbé wọn a gbọ́dọ̀ gbàgbé wọn gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ láti bàbá sheikh adam abdullahi al-ilori ọlọ́run dákun sábà sàlékún kẹ́ bàbá wa sheikh abubakar agbárígi doma ọlọ́mọba àṣàlékún kẹ́ fún wọn o bàbá wa sheikh muhammad gali abdullahi nílé àbúrò nílùú ìlọrin lágbàjì ńlọrin ọlọ́mọba àṣàlékún kẹ́ fàáfà mi ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́wọ́n lálá ilallah bàbá wa sheikh khidir asukuti ọlọ́mọba àṣàlékún kẹ́ fún wọn àwọn ẹsẹ̀ lọ láìpẹ́ yìí ni ọlọ́mọsàbáwa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n ọlọ́mọba àṣekún sinmi fún wọn ọlọ́nàbí muhammad lọ́dọ̀ ọlọ́wọ́ bàbá wa sheikh zakariya olóhùn oyin ọlọ́mọba wa kẹ́ wọn ọlọ́mọba wa gẹ̀ wọn àti gbogbo àwọn àfáà wa bẹ́ẹ̀ tí wọ́n ṣe wá láǹfààní bàbá aṣọ abdullahi salati bàbá aṣọ sazili sambo ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn ọlọ́run bá wa foríjì wọn ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi aliyyi salamun ala limadina min ulamaina salamun ala libakina min khulafaihim ọlọ́run gbogbo àwọn tó ti lọ ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn gbogbo àwọn tó wọn bẹ láàyè wọn tí wọ́n di àyè wọn mú tí wọ́n jáyè náà bàjẹ́ bẹ́ẹ̀ láti bàbá mudurul markazi tòní bàbá wa fadúlá sheikh habibullah adam abdullahi ali lórí oon àfa gbogbo wa ẹkùn tágìrì gbéra ẹ níjà hmm, ọlọ́run o bàbá lọ́mọ́sàbà jẹ́mi yóò gun o iṣẹ́ tọdún yìí náà tún délẹ̀ ọlọ́run àláfíà ara tẹ́ fi ṣe ọlọ́run ní fi jẹ yín yà ọlọ́run muhammed lọ́dọ̀ àti gbogbo àwọn tó wọ́n rí bí yín bẹ́ẹ̀ eh, mo tún fàṣìkò yín náà mo dúpẹ́ lọ́wọ́ àfa mi eh, ní Ìlọrin lọ́hùn-ún àfa wa ah, sheikh muhammed gali ọlọ́run tóyìn nílùú Ìlọrin ah, nílé àbúrò ọlọ́run bá ń dúpẹ́ fún yín o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́n la ilaha illallah àti gbogbo yẹn àfa wa káàkiri káàkiri bẹ́ẹ̀ bàbá balagbaji tòní ọlọ́mọba àdúpẹ́ fún yín ọlọ́mọba wa pẹ̀lú yín o ọlá nàbí Muhammad lọ́dọ̀ ọlọ́wọ́n la ilaha illallah bàbá Khalifa Sheikh Kamali tòní ọlọ́mọba àdúró tì yín bá wa pẹ̀lú yín o àti gbogbo àwọn àgbàlagbà bẹ́ẹ̀ tí wọ́n ń bẹ láàyè àwọn àgbàlagbà káàkiri gbogbo àgbáńlá ayé ọlọ́run gbogbo yín náà lákì o ẹ̀kú sí ọlọ́run àti gbogbo àwọn àfáà tí wọ́n máa jí sí ọlọ́run ramadana tá a wà yìí lọ́sàn lóru ní gbogbo ìgbà tẹ̀fsíìrì ìrọ̀lẹ́ ni wá sí alẹ́ torí tẹlifíṣàn torí rédíò ni gbogbo yín pátápátá okun tẹ́ máa fi ṣe ọlọ́run ní fi jẹ yíyá o ọlọ́run dá muhammed lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ìtawà náà ń ṣe iná ọlọ́run dákun mọ́sá jájà barika yín pẹ̀lú rí ẹ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọlọ́run ọba gbàdá ògo yín o yóò bá ń ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan o látara ti yín mo wá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ kéètò ọ̀tọ̀dún yìí náà tún bọ́ sórí afẹ́fẹ́ gbogbo àwọn tí wọ́n súgbà wa lórí ètò ọ̀tọ̀dún yìí tó ti gbogbo ẹ̀ náà ti le tó náà sáré káàkiri asáré sọ́tún asáré sósì tó àgbìyànjú ṣùgbọ́n alhamdulilayi gbọ́n àtúnwò wa jẹ́ kí gbìyànjú wa náà jẹ́ sásán bàbá wa dr ahmed ọláníyì sọláhùdín bàbá ẹni máa padà sí ibú láéláé ọlànà muhammed lọ́dọ̀ ọlọ́run bá wa dúró tì í bá wa pẹ̀lú yín o ọlá àwọn ẹni ọlọ́run làlá ilaha illallah bàbá wa tún ṣe bẹbẹ bí wọn ti máa ṣe lọ́dọ̀ náà ni wọn tún ti ṣe bẹbẹ bẹ́ẹ̀ lọ́dún yìí náà pẹ̀lú ògùn ọlọ́run ẹ rí i pé àwọn àrùn pípé ẹ máa gbọ́ nínú ìdásí wọn náà ni àtàwọn àwọn afọ oríṣiríṣi náà látùmọ̀ gbé wa lórí ìdásí wọn náà ni kọ́lọ̀ mọ́sàbà dúró tì ọlànàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah bàbá tó wọ́n á ṣe kinní kan fún wa lọ́dún yìí pé lẹ́sìn náà wọ́n ṣe bẹ́ẹ̀ pé gbogbo àwọn tó bá gbà béèrè wa dáadáa tó wọ́n bá gbà béèrè wa dáadáa tó bá ti ń wá bí láti wá gba ẹ̀bùn wọn ká sì máa fún wọn lówó ọkọ̀ wọ́n máa fi wọkọ̀ padà lọ lé <laughs> gbàngbọ́ lọ́n tóbi ń lé pé ó ti sọ báyìí alhamdulilayi kò ní bàjẹ́ bá àsìkò yìí ò ní tán o ọlànàbí Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah mo tún wá dúpẹ́ lọ́wọ́ tán kẹ́bùn fún wa tẹ́ bá wọlé lọ́dún yìí ẹ rí i pé a ní aṣọ tó pọ̀ lọ́dún yìí iná fa aṣọ ti wà. màmá wa alájà Khadija Ṣóọlá nílùú Amẹ́ríkà ọlọ́mọba dúpẹ́ fún yín lánàá bílọ̀dọ̀ ó ní bàbá tó bí àwọn ìyá tó bí àwọn ká máa fi ṣàdúrà fún wọn. alájà Mansura tó lu atúnyìn láti Abẹ́òkúta àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ọlọ́mọba ṣẹ̀dá bàbá ìyá perfect ajá wa Kèlání ọlọ́mọba dúpẹ́ fún yín lánàá bílọ̀dọ̀ ọlọ́mọ gbogbo àwọn tó kùn náà á tún máa sọ̀rọ̀ wọn á sì máa dúpẹ́ fún wọn. Hmm, lọ́dún yìí àwọn wáàsí oríṣiríṣi tá a lọ ta ti dọ̀ kákalẹ̀ gbogbo ẹ̀ láàmú ìyá lọ́tún lọ́sì tẹ́yìn náà bá ní tiyín náà ẹgbẹ́ ránṣẹ́ tó bá ti tẹ́ bá ti yà tọ́ da kẹ́sì fowó lé lórí pẹ̀lú ògo ọlọ́run abàyín náà sáfẹ́fẹ́ owó pọ́ọ́kú báyìí náà ní ọ̀nà yín amadu lọrin lákọ̀ lọ báyìí lọ́dọ̀ bàbá wa alálùkùránì bàbá sheikh awal alálùkùránì kí ni wọ́n fẹ́ bá wa sọ lọ́dún yìí bàbá hmm? bismillah. ẹ káàbọ̀ padà Kareem mo rò pé gbádùn wá fáfà náà tẹ́ ẹ bá fẹ́ mọ́ ọmọ léèké wá fún bàbá àbí ẹ̀yin náà fẹ́ kí wọ́n bá yín dá sọ̀rọ̀ yín látara ìfàdúrà ràn yín lọ́wọ́ kọ́rọ̀ yín ò lè bá lójútùú àbí wọ́n tọ́ ọmọ pé yẹs ọlọ́run ti sọ̀rọ̀ fún ọ̀fẹ́ kọ́ bàjẹ́ wọ́n náà pé bàbá orí nọ́mbà tẹ́ lè pe àfa wa lálùkùránì sírè zero eight zero three six three seven nine four four one zero eight zero three six three seven nine four four one ọlọ́run ọgbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa inú ilé kí wọn wọn ní bodies wọn ní gbogbo ètò pé àwọn ọmọ yín tí wọn bá wà ń bẹ wọn á jẹ wọn àmọ́ ọmọ tó ń jáná sí yẹn náà sẹ́ni pé eh, kọ̀sáwọ̀ ìyà lára wọn ilé kéwù ti kúrò ní pé ọmọ ọmọ yọmọ kiri ló bó fẹ́lẹ́ à àwọn <laughs> ọmọ kéwù ti sin wọ́n kéwù wọ́n kéwù gbé everything ni wọ́n ké kọ́lọ́mọ sábà sàn fún àlẹ́sàn rí gẹ́gẹ́ bí ẹ ti bàbá àti máa ń ṣètò wa wípé nínú ètò wa náà ni a máa ti ń gbé àwọn àlejò oríṣiríṣi wá táànà tájọ máa fọ̀rọ̀ jómi tó rọrọ̀ eh, lórí ètò wa náà ẹ má gbàgbé pé a tún máa ń ní ẹ̀kọ́ Ramadan eré orí ìtàgé ta máa ń ṣe yẹ pẹ̀lú ògo Ọlọ́run tọ́ra fẹ́ fún yín ní titun náà ló jẹ́ kọ́ pé báyìí ọlọ́run ọgbàdo ẹnì kọ̀ọ̀kan wa. a wá rí àfáwa tí a gbà lálejò lónìí ọdún ni wọ́n níbí wọn kì í sa ìmọ̀ fọlọ́kọ. àwọn náà ní àfáwa sheikh usama zainul abidin salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. baba a kú àmójúbà ramadan ọlọ́njà sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé bá a bẹ̀rẹ̀ láyé ọlọ́njà pẹ̀rẹ̀ dáadáa ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run làlá ilà ilàlá ẹ ti kọjá apá àmọ́ tí bá béèrè pé kí ló kọ yín ẹ sọ ọkọ yín fún àwọn èèyàn ti mọ̀ yín wọ́n ti mọ̀ pé lọ́dọọdún o máa ṣètò níbí yín pé ẹ ń tí mo torí ẹ̀ wa gan ni pé mo fẹ́ káwọn Ramadan yìí Ramadan yìí báwo ló ṣe pàtàkì tó importance gan rahim. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ààwẹ̀ Ramadan Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ nínú alukur'an gẹ́gẹ́ bí gbogbo wa náà ti ń gbọ́ bí wọ́n ti ń kà fún wa bálukur'an ti fi rinlẹ̀ wípé ọjọ́ ràn yàn ìkọ́kọ́ dárúkọ rẹ̀ nínú alukur'an gbogbo mùmìnì ni kó gbà á ọkọ̀ sọ di ọ̀ràn yàn fún gbogbo ará ayé ní mùmìnì lọ́kùnrin lẹ́ni tó ti bàlágà lẹ́ni tí ó lálàáfíà àti gbogbo àwọn nǹkan tí a gbọ́dọ̀ dé lára mùsùlùmí láti máa gba àwẹ̀ yìí tàbá wò pé tó àǹfààní agbára wo ló ní agbára tó ní ó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ aládìsí ànábì sọ pé ní sallallahu alayhi wa sallam àdísì ànábì lọ́lọ́run sọ pé ní àsọ́ọ̀mùlé wàhánà ájìzì bíhì ọlọ́run ló láwẹ̀ ọlọ́run náà dẹ̀ ni ó mọ ládá tí ń bẹ fún aláwẹ̀ pàtàkì jùlọ náà nìyẹn tábà wọnú àwọn ọlá àbí bó ṣe ṣe pàtàkì tó a rí i pé ìmọ́lẹ̀ ńlá látọ̀dọ̀ ọlọ́run a máa wà lára gbogbo gbààwẹ̀ gbààwẹ̀ tí ò síbi téèyàn ti lè rí àfara nìkan náà ni àwẹ̀ wá pọ̀ láyé bọ̀tí rọ̀mùdánù yàtọ̀ nù rẹ̀ láti ara àwọn ọlá àtara àwọn èyí àti ara àwọn ẹ̀ṣọ́ tọ́lọ́hun fún ààwẹ̀ Ramadan bí èèyàn bá gbá ààwẹ̀ yìí okùn kan ni tó jẹ́ tó wà láàrin èèyàn pẹ̀lú Ọlọ́run dàrẹ́tì ẹni wọ́n pè ní pẹ̀tọ́ sílátún baina al-abdi ila rabbihi so direct line lọ́sọ́dọ̀ Ọlọ́run ni àwọn kan mí náà wà tó jẹ́ direct line àmọ́ táwẹ̀ ó ó kún àlùbáríkà rẹ̀ pọ̀ tó sì pé bí yẹn bá ti gbà bọ́lọ̀ ti ní àgbà tó dẹ̀ tẹ̀lé gbogbo àwọn ìlànà rẹ̀ àti gbogbo àwọn òfin àti gbogbo ohun tó rọ̀ mọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò ní direct contact pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ tó sì pé kò sí ní tó bá béèrè lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ò ní ṣe fún un kò sí ní tó bá béèrè fẹ́dà ẹgbẹ́ rẹ̀ tọ́lọ́run ò ní ṣe kò sí ní tó ń gangan bá béèrè fún ara rẹ̀ tí ò ní rí torí wípé ní ààwẹ̀ nǹkan kan ni tó ṣe pé ní káàrí ń ta ilé tó fi kọ̀ǹpíà rẹ̀ tó jẹ́ bí okùn kan tó yí tó jẹ́ bí atẹ́gùn kan àbí bí ìmọ̀lẹ̀ kan tí ń gbé ẹ̀dá kúrò lórí ilẹ̀ tí ó gbé lọ sínú sánmà tí ó gbé lọ sọ́dọ̀ ọlọ́run hmm. ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ lápè àbí ní rọ̀mùdánù ọ̀rọ̀ ntẹ́yìn ò lè sọ tán lẹ́ẹ̀kan náà ni. a máa sọ díẹ̀ díẹ̀ náà ni. torí kò síbi tẹ́ ẹ yà sí nínú ẹ tẹ yà sí tẹ yà sí Allahu Akbar so èèyàn máa fa àwẹ̀ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run èèyàn hmm. máa fa àwẹ̀ ní ìlọsíwájú èèyàn máa fa àwẹ̀ ní gbogbo nǹkan tí èèyàn ń wá lọ́dọ̀ Ọlọ́run so àwẹ̀ ọlá rẹ̀ ọlá tẹnìkan ò lè kà tán ni ọdẹ gẹ́gẹ́ bí omi òkun àbomi ọsà àbomi hmm. zemzem ni tó ṣe pé nítorí èèyàn lè sọ ọlá wọn tán hmm. èèyàn mọ sọ nù ẹ ni àmọ́ o ó tó wá dàbẹ ká gbà bọlọntì ní àgbà. àfàwa ẹni ká gbà bọlọntì ní àgbà mo wá fẹ́ béèrè ǹjẹ́ àwẹ̀ yìí ṣé gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin náà ló wá sọ̀rọ̀ àlẹ́ lórí ni àbó làwọn kan táwẹ̀ yìí yọ ọ́ lẹ̀ nínú àwa èèyàn. ẹ alukwani ti yanjú ẹ mankana minkum maridon awa ala hmm. safari hmm. bí ẹ ò bá jẹ ẹni tí ò lálàáfíà tẹ̀rẹ́ àníkọ́ fàwẹ́ lẹ̀ hmm. ẹni bá jẹ́ arìnrìn àjò tẹ̀rẹ́ àníkọ́ fàwẹ́ lẹ̀ arúgbó tó ti dàgbà kó fàwẹ́ lẹ̀ ọmọ tí ò ti mature àwọn tí wọn ti bàlágà tó ṣẹ̀dá sílámù náà fi wọ́n lẹ̀ tó àti gbọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ bí wọ́n ṣe wá fàwọ̀ ẹlẹ̀ náà tún wọ́n gbọ́dọ̀ ní nǹkan kan tí wọ́n máa fi replace rẹ̀ bí ká ṣe aláwẹ̀ lẹ́nu ká sí dáadáa sílé ọlọ́run ká sí dáadáa sójú ọ̀nà ẹ̀sìn ká tún ṣe àwọn dáadáa míì tó àwa náà máa kẹ́gbẹ́ papọ̀ pẹ̀lú gbogbo ẹni tí pẹ̀lú àwọn tí ń gbàwẹ̀. àlejò ní ládàá náà. àlejò ní ládàá náà hmm tó béèyàn bá gbààwẹ̀ tó náà gbọ́dọ̀ ní iṣẹ́ ládá tí ó máa ṣe láti máa fi replace ààwẹ̀ gbígbà. Hmm, Allahu Akbar ẹni tí ó bá gbààwẹ̀ náà gbọ́dọ̀ níṣẹ́ ládá kan tí ó máa ṣe láti máa fi replace ààwẹ̀ yẹn hmm, ọlọ́run bá san yín lẹ́san rí ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. amẹ́gẹ́ bí ayé àti ẹ̀ka fún wa lẹ́ẹ̀kan ẹjọ́ yìí wá pé ọlọ́run ní faman kana minkum maridan aw ala safarin fa'idatun min ayyamin ukhar fa'idatun min ayyamin ukhar ni mo fẹ́ béèrè kí ni ìgbàlérò kí lọ́lọ́run gbàlérò pẹ̀lú àyà yẹn gangan. Eh, a rí wípé ní ọlọ́run ọba ọba aláàánú ọba tó ṣèdẹ̀kùn fún wa ni hmm. ìrọ̀rùn lọ́lọ́run mú wá fún wa nínú àyà yìí wípé ẹni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí tí ò bá láǹfààní àti gba àwẹ̀ yẹn nínú àwẹ̀ tó táwẹ̀ bá lọ tán ó gbìyànjú kó dá àwẹ̀ yẹn padà hmm. eh, yóò wá gbà lẹ́yìn àwẹ̀ bó ṣe yẹ kó gbà nú náà ni. Allahu Akbar. Hmm. yóò gbà bó ṣe yẹ kó gbà yóò jẹ sàárì rẹ̀ yóò sínú rẹ̀ gbogbo àwọn tó yẹ kó ṣe nígbà táwẹ̀ yẹn ń bẹ ń ta gangan tó yóò sì padà lẹ́yìn àwẹ̀ tó náà ní pé tìfà iddatun min ayyamin ukhar hmm. kí ló jí ó rí bẹ́ẹ̀ o ní pé gbogbo àlérí bákan náà ẹlòmíì nǹkan kò ní ṣe kọ́lọ́n kó má ṣe tiwa bẹ́ẹ̀ àwẹ̀ ó súnmọ́ báyìí ní ìdíkẹ́ báyà kankan ó àláfíà òun ò gbé ìsìlámù sí ẹ̀sìn rọrùn ni fàwẹ́lẹ̀ ọjọ́ mẹ́ta ló dín ni ọjọ́ márùn-ún ni ọjọ́ mẹ́wàá ni táwẹ̀ ń bá ti wá lọ tán gbìyànjú kó dá padà bàbá níbi eré àbí tẹ́ wá dé òun wá fẹ́ béèrè béèrè kan bẹ́ẹ̀ bóyá kó lè bá jàǹfààní fáwọn ará ilé tí wọ́n ń wò wá ní pé tí ẹ pé èèyàn sáré nínú àwẹ̀ nísìn ó wá di bí ogún àwẹ̀ bíi twenty ló dín ṣùgbọ́n táwẹ̀ máa táwẹ̀ wá tán ọlọ́run wa ti ṣe àlàáfíà ti dé ó ti wá lálàáfíà ṣé tó bá fẹ́ dáwẹ̀ yẹn padà ṣé yóò gba twenty yẹn mutatabian tẹ̀léra wọn bẹ́ẹ̀ ni àbí ó láǹfààní àti gbà pé bóyá kí n máa gbà ńjọ́ kan ọjọ́ méjì kí n máa tún sinmi díẹ̀ kí n tún lẹ́yìn àwẹ̀ mò ń sọ o hmm. pé lẹ́yìn tó fẹ́ dá padà. gẹ́gẹ́ bí Islam sì jẹ́ ẹ̀sìn rọrùn hmm. ìyẹn dín àwẹ̀ ogún nínú Ramadan tí ìsìnkú ọmọ ọmọ àjà. àárẹ̀ àárẹ̀ ló dé. àárẹ̀ ló dé. Hmm, àárẹ̀ ló dé. àwa gbà àwẹ̀ tán àlàáfíà ti dára rẹ̀ kó wá fẹ́ máa gbà padà. Eh, bó bá sì rọ̀ lọ́rùn ni kò sì máa gbà kó sáré pé ogún yẹn kí rọmọdánà ọdún mi tó dé kó ti complete ẹ ogún yẹn ti pé kó ti complete ẹ tó bá lágbára pé kó gba gbogbo ogún yẹn tẹ̀léra wọn famarhaban ọlọ́run gbà lọ́wọ́ rẹ̀ tó bá dẹ̀ sí pé yóò máa sinmi yóò máa sinmi yóò máa sinmi kó sáré pé iye tó ń dín nínú àwẹ̀ òun replace rẹ̀ padà lẹ́yìn àwẹ̀ ó tó di pé rọmọdánà mi ọba. Allahu Akbar kí rọmọdánà mi kọ́ mọ́ ba mọ́yàn lọ́rùn lọ́wọ́ bẹ́ẹ̀ ni hmm, ẹ̀yin tẹ́ ẹ jẹ gbèsè Ramadan ọdún tó lọ tí Ramadan àtọdún yìí tún bá yín ṣẹ́ni pé tìyín ti bá yín báyìí ó kú bẹ́ẹ̀ ti rú wọ̀ ẹ dàgbà ẹ jẹ́ ká dókè lọ́hùn ná àwọn afáwà ọ̀sàmù wọn sì wà níkàlẹ̀ wọn àti ìlọ ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò Ramadan Kareem hmm, mo rò pé ń gbádùn àlàyé táwọn afáwà Zainul Abidin Usama tí wọ́n ń ṣe fún wa nípa pàtàkì Ramadan àti bó ti ṣe pàtàkì tó tọ́lọ́wọ̀n òbùn wa láwẹ̀ náà pé tá a bá gbà a bá sick ká make sure pé a máa gbà á padà à ń tètè ń sọ eléyìí fáwọn tá a máa dí máa àárẹ̀ tó bá dí máa àárẹ̀ nínú àwẹ̀ tá àárẹ̀ ọ̀rẹ́ ọ tọ́lọ́hún tó wá ń ṣe bí ẹ láàárẹ̀ ọgbà padà náà ni o ọlọ́run olóhun ò bọ́ o tó kúkú fẹ̀ kan mọ́ dààmú àlàáfíà ara rẹ̀ táàmì tó ń kálukú gbà tẹ́nifọ̀dì jẹ tó ń sinú yìí kúkú fẹ̀ kan gbà ń gbà náà kálàáfíà òde gbà dáadáa kọ́lọ̀ mọ́sà gbẹ̀rẹ̀ kọ́lọ̀ ń gbàdọ́ ẹnì wa afáwa kọ́lọ̀ mọ́sà járin pé ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilà ilà gẹ́gẹ́ bí pàtàkì Ramadan náà tá à ń bá bọ̀ àti ọ̀rọ̀ nípa àwọn tó lè gbà á àtàwọn tí ò lè gbà tí ẹ̀ ń sọ fún wa. Hmm. ìrìn àjò nínú àwẹ̀ tí wọ́n bá fẹ́ rìnrìn àjò nínú àwẹ̀ tó bá yẹ pé for example ní ìṣẹ̀lẹ̀ tí ń lọ sí tó fẹ́ travel tó sí ìlú Ìlọrin lápẹ̀rẹ̀ látẹ̀kọ́ tó mọ́tò ọlọ́yẹ ló gbé dání ń lọ lọ pẹ̀lú confidence òun ló dẹ̀ ní mọ́tò ẹ̀ pẹ̀lú pé kóyá kí nìkan kò lọ wọ mọ́tò fúnra ẹ̀ ní lọ wọ́n dẹ̀ gbàwẹ̀ kúrò lẹ́kọ̀ọ́ tó kò dẹ̀ sí ìnira fún un ṣé túláàsì ni kọjá di pé ngbà pé wọ́n wà lá àwọn kánà musafira tí tọ́bẹ̀ pé tó bá lò nínú àjò ṣé túláàsì ni kọjá jáwé ni kó gbúdọ̀ san ni àbí tó bá rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ó lè máa gbà lọ. naam ìdáhùn rẹ̀ ò jìnnà rárá lórí wípé ní ọba tó mọ̀ wá kó tó mọ̀ wá ni hmm. Hmm, kò sí bá a ṣe lè gbọ́n tó àwọn kankan àti àlè yí padà nínú alukur'ani ọlọ́run ló ní wàmọ̀nkánà minkum maridun aw ala safari ìrìn àjò ìrìn àjò ń jẹ́ fàwẹ́lẹ̀ hmm, èmi mo gbé mọ́tò mi dání mo wọ plane mo wọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kí plane tó dé kí mọ́tò tó dé làlùkùránì ti sọ̀kalẹ̀ hmm. torí wípé kò sí bí yóò sì máa rìnrìn àjò láyé a lè fi rìnrìn àjò wẹ́ ẹni tó wà nílé hmm. bẹ́ẹ̀ la lè fi wẹ́ ẹni tó wà nílé náà lè fi wẹ́ ẹni tó wà nílé rìnrìn àjò tó rìnrìn àjò lápè anything can happen tó fàwẹ́lẹ̀ tọ́lọ́lọ́ ti fún wa ní bónọ́ọ̀sì ń bẹ̀ aládìsá nẹ́bí tá nẹ́bí sọ pé àsáfárú ìtìyàtún mi náà làzáàbì kárìnrìn àjò eh, díẹ̀ nínú stress téèyàn máa pass through láyé ni gbogbo ẹni tí ń lọ lọ́rin ní ọ̀nlọ́ Òṣogbo ní ọ̀nlọ́ bìkan ní fàwẹ́lẹ̀ ń jọ́nà hmm. torí wípé àṣẹ Ọlọ́run ni hmm. wọ́n ní tẹ̀yìn bá sọ pé ẹ mo wà ókè kò sí nǹkan tó ṣe mí mo tí mò ń gbé lọ ọwọ́ pàfẹ́tì bẹ́ẹ̀ ni ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tọ́lọ̀ fún ní sàárà tó reject sàárà Ọlọ́run Allahu akbar. Ọlọ́run fún ọ ní nǹkan ọwá ní mi ìfẹ́. fẹ́ ta ni ọ ta ni sàrà ta ni ibi tó ń lọ àwẹ̀ tó fẹ́ gbàngàn ta ni. ta ló ní. Hmm. so alukurani ti gbé wa àwọn àfáà mi sọ pé ní tírín àdìyàn bá ti mú stress dání o àmọ́ nǹkan kan ò gbọ́dọ̀ borí náà ọ̀rọ̀ Ọlọ́run kí lọ́lọ́run sọ mọ̀nkánà minkum. maridan aw ala safarin. tèmi rí àjò lápè. fa iddatun min ayyamin ukhra. fàwẹ́ lè jọun níjọ́ tó bá wá dé àbí táwẹ̀ bá lọ tán Hmm. yanjú bùkátà rẹ padà yanjú àwọn ẹjọ́ náà padà hmm. àmọ́ n tá a ṣe ni pé n tá a rò a máa ń fi tiwa a fi dájọ́ ni hmm. bí àwọn tí máa rò pé ṣe bí àwẹ̀ ni pé kásá máa jẹun kásá mọ omi àwọn lè gbogbo ọkùgbọ náà àwọn lè wù kú wò ṣe pé làákàyè tiwọn ni wọ́n fi ń dájọ́ àwẹ̀ rárá n tó bá fi mú ọgbà àwẹ̀ ọkàn ni ó ti bẹ̀rẹ̀ òní ọwà supasíìdì gbogbo ti ń jára wa ṣùgbọ́n náà lọ̀rọ̀ ìrìn àjò fàwẹ́lẹ̀ tá a bá wá ń gbàwẹ̀ àwẹ̀ lábẹ̀rẹ̀ yìí nísìn àwọn aṣẹ́ wo ló wá yẹ ká máa ṣe nú àwẹ̀ tọ́lẹ̀ ẹ bọ̀rọ̀ débi ká máa wo nǹkan nísìn tọ́lẹ̀ lómi ní tí èjì àwẹ̀ ó gbò ní pé tó bá ti mú fóònù ẹ̀ kò sí ní tí ò lè wò ń bẹ̀ bí ti ń wo búlù ní ọmọ wo rẹ́ẹ̀dì alẹ́ òun fi ń pàrọ̀ náà rẹ̀ ni káwé sámọ káwé mọ́ gbòòwò náà ni sámọ gbogbo oríṣiríṣi ni ọmọ wò lórí fóònù ẹ dákun sí yẹn ni irú tíyẹn máa ń wo òkúrò bẹ́ẹ̀ kí ló lè ṣe fáwọ̀ èèyàn. irú ẹni tí ń gbọ́ wòkúgbọ́ àbí wò òkú ó dàbí ń ro èròkúrò hmm. náà nínú ààwẹ̀ tó sì wà nínú ààwẹ̀ irú ààwẹ̀ bẹ́ẹ̀ ní ààyè hmm, hmm. lọ́dọ̀ ọlọ́run. allah akbar. torí pé níta bá fẹ́ fún ọlọ́run a gbọ́dọ̀ wò ó ó sì déédéé ntọ́lọ́run fẹ́ gbà. allah akbar allah akbar. iṣẹ́ tá a lè máa ṣe nínú ààwẹ̀ pọ̀ alukwari sọ pé ayọ̀ alẹ́sìn amọ̀nà tẹ̀kùláhà wàzíkùrùláhà kẹsìrà. allah akbar. wasabihuhu bukuratan wa asila. azikaru ìmọ̀ adáko ọlọ́run ìmọ̀ àdáàkọ ọlọ́run iṣẹ́ táàmù sínú àwẹ̀ ni o wọ̀sẹ́bì òhù búkúrà tán wàásìlà ká sì máa ṣàfọ̀mọ́ fọ́lọ́ láti ìgbà tá a bá ti jẹ́ sààrì títí ìgbà tá a fi sínú bàbá ká ń táàmù sínú a máa dárúkọ ọlọ́run hmm. a máa sì tilawatul Qur'an a máa yan náfìlà hmm. a máa dìde lóru a máa lọ gbọ́rọ̀ ọlọ́run a sì máa náwó sójú ọ̀nà ọlọ́run. Hmm. ká tó dábàá jẹ ká tó fẹ́ lómi ìjẹ́nu àwẹ̀. bẹ́ẹ̀ ni ká fún yẹn lówó ká gbó kalẹ̀ ká fi sponsor programu ara hmm. gbóṣẹ́ inú àwẹ̀ nú o ó wà náà káwẹ̀ tó dé àmọ́ bàbá tún ṣe inú àwẹ̀ àdìpèlé àdìpèlé ládàá ó lọ lọ́wọ́ ṣe fún wa Allah òyìn wá sọ pé mo ti gbà ẹ̀ mú gbàwẹ̀ mi wà fẹ́ káwẹ̀ gbé àwọn lọ ń ṣe nǹkan ayé mi irú ẹni bẹ́ẹ̀ irú àwẹ̀ bẹ́ẹ̀ àbí irú ẹni tó gbà àwẹ̀ bẹ́ẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ a máa láàyè Hmm. lọ́dọ̀ Ọlọ́run tó má sí láwẹ̀ láwẹ̀ ó ní ààyè hmm. ó dàgẹ́ bí àwọn tí ń gbá bọ́ọ̀lù ní tí wọ́n ní wọ́n parí bọ́ọ̀lù ní lóyá bí eighty nine minutes hmm. àwọn parí ẹ̀ ní seventy minutes ìtumọ̀ ni pé kíní yẹn ò pé táàmù tó yẹ kó pé tó ká gbáwẹ̀ bọ́lọ́run ti ní àgbà látòrí ọkàn wa àti gbogbo àwọn oríkèéríkèé ara wa tó ní tí ó jáde lẹ́nu wa àti ní tí ó wẹnu wa kí gbẹ̀nu òsèkíni kó gba àwẹ̀ kó jẹ́ mímọ́ kó jẹ́ mm. so ọlọ́run la fẹ́ oṣù oṣù tí yẹn fi dojú kọ ọlọ́run tààrà ni oṣù tí yẹn fi ju ọ ju sẹ́lẹ̀ ju gbogbo tó wù kó lè jẹ gbogbo tó wù kó lè ní gbogbo tó wù kó lè dà oṣù tí yẹn dà á lẹ̀ fọlọ́run ni. bàbá níbi tẹ́ ẹ dé ẹni ká dán kárán ti ọlọ́run ká máa ṣe ká máa rántí ọlọ́run ẹni tó bá máa Al-Qur'an ké tìláwà tó Al-Qur'an tó bá máa Al-Qur'an ké irú opportunity wo lóru ẹni bẹ́ẹ̀ ní ju ẹgbẹ́ rẹ̀ lọ́nú àwẹ̀ ó ní opportunity tó pọ̀ rọ alukur'ani fúnra ara rẹ̀ ìwé ọlọ́ọ̀ni inú oṣù rẹ̀ náà la wà yìí. ìwà hmm. ń kà wọ́n tó bá dijọ́ gbìndé alikiyama àdìsí àdìsí muhammad sallallahu alayhi wa sallam wọ́n tó bá dijọ́ gbìndé alikiyama gbogbo àwọn tí ka kur'ani láyé àṣọ àwọn tí wọ́n ka kur'ani níka yẹ̀yẹ́ àbí tí wọ́n ń ka níkà tí wọ́n fún ní ọ̀wọ̀ hmm. àwọn tí wọ́n ka kùránì bọ́lọ̀ ti ní àkà tí wọ́n ka nínú oṣù rẹ̀ yìí ládàá tí ó mọ̀ bẹ fún ẹni pé tó bá dijọ́ gbìnà kìámà ọlọ́run ní kí alukurani ó wá ní ẹ̀dá wá wá ní ẹ̀dá yóò wá sọ pé tọ̀ èmi náà alukurani tó ọmọ ká ńgbà wà nílé ayé wá máa kà náà bó ti ń kà ńgbà wà nílé ayé tó ìtumọ̀ rẹ̀ ni pé ọlá ń bẹ alukurani ni pé gẹ́gẹ́ bí ọlá rọ̀mùdánù tá táwọn màláìka ń gbọ́ tí ó gba àwọn ẹ̀mí tó mọ́ tó jẹ́ mi ọlọ́run tí wọ́n ń gbọ́ àwọn náà máa gbé òyìn wọ́n máa gbé lọ sókè irú ẹni bẹ́ẹ̀ yóò wá máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ládá ládá gbogbo ẹni tí bá tún wá ń gbọ́ lára rẹ̀ táwọn náà ń kà bí òun náà tún ṣe ń kà àwọn náà tún máa ní ládá lára tiẹ̀ tí ládá tiẹ̀ náà sì máa gòkè lọ. masha allah baba agbọ́tẹni tí wọ́n ń kí alukur'an ẹni tó máa kí là ń sọ òun ìyẹn mọ kur'ani kí òun náà ń kí ń kí alukur'ani ẹni tí ó bá wá máa alukur'ani kí ǹjẹ́ gbà láàyè kó máa play alukoran bóyá nu rédíò àìbóyá lórí téèpù ni o àbí lórí fóònù ẹ̀rín pẹ́pẹ́ gbóhùn tó fi sétí yẹn pẹ́pẹ́ kìrààtò alukoran lòun náà ń gbọ́ lọ ní ń gbọ́ bọ̀ nínú àwẹ̀ ǹjẹ́ látò náà máa ní ládá. bẹ́ẹ̀ ni ó máa ní ládá ìdí àti ìtumọ̀ ni wípé ní ẹ rí i pé ọ̀rọ̀ làwa ń sọ yìí àwọn kan ń gbọ́ wa tó bá wà tí ní ládá làwọn náà ní ládá tó bẹ́ẹ̀ náà lẹni tí ń gbọ́ kùránì ó ti ẹ̀ dájú ká mọ gbogbo àwọn gbọ́kúgbọ́ tó káyé nílò alukurani ni ó ti rọrùn Hmm. ó wà lórí fóònù ó wà lórí mẹ́ ó wà lórí gbogbo ẹ̀ ká máa gbogbo ìgbà ẹni tí ń gbọ́ náà ṣe déédéé ẹni tí ń kà lópin ìgbà tí bí ti ń gbọ́ ifi ń ṣiṣẹ́ hmm. ẹni tí ń kà náà fi ń ṣiṣẹ́ àwọn lọ́dọ̀ ọlọ́run orin tí ń jà ọ̀dọ̀ Hmm. bí gbogbo ìwé ayé ṣe dùn tó wọn ò dùn tó alukur'ani Masha Allah bí gbogbo ìwé ayé ṣe lágbára tó wọn ò lágbára tó alukur'ani bí gbogbo ayé ìwé ayé ṣe ní òkìkí tó kò sí tó tọ́tọ́ alukur'ani nù wọn Masha Allah orí bá ti ń kà ń bí náà ni wọ́n ń ka ní gbogbo ayé kọ̀ ayàtọ̀ Allah so ìwé ọlọ́run kan tí wọ́n máa tuntun sí gbogbo ìgbà ni oṣù rẹ̀ náà la wá wà yìí hmm. àtẹni tí tó lè kà fúnra rẹ̀ àtẹni tó lè máa gbọ́ kíkí alukurani náà ọlọ́run mọ́sá jórí ọlọ́run bá san yín lẹ́sàn rí ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run aláìlá àti wàá bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi ọlọ́run jápẹ́ dada pẹ̀lú alhamdulilayi ẹ bá mi kí àwọn ará ilé kẹsì bá mi ṣàdúrà fún wọn ẹ wá bá mi ṣe àdúrà kan sí àdúrà fáwọn jàmá ọwọ́ àdúrà dáwà foundation kọ́lọ̀n dàkún kọ́ má ba ìjọ náà jẹ́ torí pé àwọn náà ṣe ipa pàtàkì lórí ètò tọdún yìí pé kétò yìí lè bá wá gbogbo jàmọ́ wa ní ọwọ́ àdúrà dáwà foundation hmm. láti ibi tí ó ti bẹ̀rẹ̀ débi tá a sì dé lọ́wọ́lọ́wọ́ báyìí àti débi tá a tún padà dé ọlọ́run àánú ọlọ́run tí ò ní tán ọlọ́run kọ́mọ́dé fi bu wálé wàrọ̀fàánáhù makana aliyan wàrọ̀fàánáhù makana aliyan wàrọ̀fàánáhù makana aliyan gbogbo wa mùsùlùmí jákèjádò ayé akíra kó rọ̀mùdánù ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ ọdún ọlọ́run ti ká sí láyé ìlàlá ìlàhà ìgbọ̀n tó ń gbówó kalẹ̀ tó ń fi sponsor ìtọ́ ọlọ́run bá ṣe dáadáa fún un la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. adúgbò ẹ̀kọ́ lọ́wọ́ àfàwà Sheikh Zainul Abidin Osama fún pípẹ́ta kù wọ́n wọ́n sì dá ọlọ́run lóhùn ọlọ́mùsọ̀bà adẹ́yìn náà lóhùn ọlánàbí lọ́dọ̀ ọlọ́run. a lọ sókè lọ́hùn ní simu tún ní àlejò kan pàtàkì nínú ilé ń bí pẹ̀lú mi akọrin ni wọ́n nínú ẹ̀sìn Islam hmm, nínú àwọn tí tẹ bá gbọ́ wọ̀nyí náà mọ̀ pé àwọn akọrin lélẹ́yìí Eh, ẹ jẹ́ ká dúkìá lọ́hùn náà ká kí wọn káàbọ̀ ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yín tó Ramadan Kareem hmm. gẹ́gẹ́ bí mo ti nígbà tí mo wà lókè lọ́hùn lẹ́ẹ̀kan tí kó tó di pé àwọn àfa wa dàgbé lórí ètò mo ní pé mo tún ní àlejò kan sí inú ilé ń bí lónìí wọ́n jẹ́ akọrin ẹ̀sìn akọrin ẹ̀sìn ni wọ́n wọ́n kọrin Islam kọ́lọ̀ ń dákun sàjẹ́ kí á rí wọn pé àwọn náà ni Hajiya wa Hamdala Kelani Ojasope ajá amdala ẹ bá ń forin kí àwọn ará ilé kí wọ́n lè mọ̀ pé yes akọrin lẹni tá a gbé wà lóòótọ́. oṣù ramọ́dá ẹ̀nà kò àbọ̀ òkú àbọ̀ látẹ̀sí oṣù àyẹ̀sí o oṣù ramọ́dá òkú àbọ̀ òkú àbọ̀ látẹ̀sí oṣù àpọ́nlé orúkọ tí tèmi ní ajá hamdalatu ó já sọ pé. alikela ni ọmọ ní mọ ni oṣù ramadan kò àbọ̀ òkú àbọ̀lá tẹ̀sí oṣù àpọ́nlé oṣù ramadan kò o òkú àbọ̀lá tẹ̀sí Allahu akbar oṣù ramadana káàbọ̀ òkú àpọ́nlé ọlọ́mọṣà kan owó wa náà lè wọlé hamdala lásìkò mo ti mọ àwọn ará ilé ti mọ pé akọrin ẹ̀sìn Islam nìyí báyìí ǹjẹ́ ẹ ti ṣe rẹ́kọ̀dù. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ tó bíi mélòó. ah ó tó bíi mẹ́ta sà. ó tó bíi mẹ́ta nọ́mbà one. ọjà sọpẹ́. nọ́mbà two. ah orí mi jà fún mi. orí mi jà fún mi nọ́mbà three. bẹ́ẹ̀ ni sà. kí nọ́mbà three. Ah, àti làìdá. àti làìdá. Hmm. bẹ́ẹ̀ ni sà. ẹ eh, sẹ́rí ọjà tọpẹ́ ẹ eh, orí mi jà fún mi ẹja fún yẹn ti bí àti làìdá yẹn lè mi bọ̀ bẹ́ẹ̀ mo fẹ́ ká sọ̀rọ̀ lórí láàrin ìṣẹ́jú tá a ní àtìlẹ̀ ẹ̀dá sẹ́yìn nìkan lè dá sí rẹ́kọ̀dù àtìlẹ̀ ẹ̀dá. èmi àti dáàdì mi alájà Abbas Akande Obesere lájọṣe. bàbá ah, kan náà <laughs> Obesere ṣé àwọn náà máa kọrin Islam ni ẹjọ kọ ẹjọ kọ kọ àgbé wọn wọnú bẹ. yéé lákùlì lọ́sẹ̀ ah, rí o oh, yéyéyé ẹ ti ṣe fídíò ẹ̀. <laughs> ó ti ẹ̀ o. yéé kálẹ̀ ṣe fídíò ẹ̀ ni Orísun náà máa kọ́kọ́ lò ó lọ́wọ́. Papa <laughs> èèyàn wa ni lórí sun èèyàn wa ni òfésèrè èèyàn wa púpọ̀ ni. Bàbá tó nífẹ̀ẹ́ Islam. Ó nífẹ̀ẹ́ sí púpọ̀ ó nífẹ̀ẹ́ sí púpọ̀. Nínú àtìlẹ̀ ìdá yẹn sẹ́yìn ìrànwọ́ olóòtú orin díẹ̀ kan bẹ̀. Hmm. Àǹtílà ẹ̀dá láyé ò ní ohun tó so mọ́. Hmm. Àǹtílà ẹ̀dá láyé ò ní ohun tó so mọ́. Ìgbìyànjú ló ta tọkùn ẹ̀dá débìrè. Hmm. Wọ́n gbóhun tó ní ṣe láti ṣe é la lọ nípinnu àti làkó lójú kan rẹ̀. Ah, ah. lọ nípinnu àti làkó lójú kan so tí wọn bá ti nípinnu kóun fẹ́ là kó máa kó lójú kan. Mm, àwọn nǹkan mm. téèyàn máa ṣe gbogbo ẹ so ah. nǹkan tẹ àwùwọ àwọn nǹkan tẹyàn lè ṣe tí ó fi là gbogbo ẹlẹ kójọ sínú ní. pátápátá ah. ọ̀dà ẹ̀ ti tún padà wá sórí ètò torí ẹ̀ sanwó polówó tó yìí tẹ bá padà wá nísìn ẹ̀ wà sanwó polówó àwọn àbáyé polówó ẹ̀ wípé kò sí ọjà tí Orísun bá polówó tí ò ní ta ìyẹn sú ọ jù. dádì mi gan-an tó tẹ̀lé mi wá alájà bá a sí. alájà ah. inú wa ó dùn láti gbà wọn lálejò inú wọn dùn láti gbà wọn lálejò Ọlọ́run ọba àgbàdua yín Ọlọ́run ọba ṣe dára fún yín yóò sì bá yín gbé yóò bá gbé yín ga Ọlọ́run yín ni Ọlọ́run ó tó bí ọdún mélòó ti bẹ̀rẹ̀ orin kíkọ yìí. twenty fifteen ni sà. twenty fifteen gangan lẹ bẹ̀rẹ̀ ah two twenty fifteen a sì wà ní twenty twenty two tábàyọ twenty twenty seven years bí seven years bí ọdún méje nù sẹ́yìn Allahu Akbar ah ọjọ́ àbókínà kúrò kó pẹ́lẹ́gùn ní dákúsẹ́ wa kọ́ sí orin yìí nbìkan náà abẹ́ kan sáré lálẹ́ wù abọ́lọ́nkàn gbẹ́bùn ẹ̀ dé. aláàbà àkọ́ lọ́dọ̀ anybody yasek. kí sẹ́kọ̀ ẹgbẹ̀rin lọ́dọ̀ ẹnìkan rí. back up anybody. ẹ kàn sáà dìde bí ọ̀gá náà ni. Ah, ní wẹ́rẹ́wẹ́rẹ́ láti. Ah, ẹ̀yin rẹ̀ wọ́n mọ̀ pé ní ọ̀gá lálẹ́ wù nù ọ̀gá lálẹ́ wù. ní wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni tá a mọ̀ kó máa débi tí adé yìí bẹ́ẹ̀ ni. alhamdulilayi alhamdulilayi adúgbò lọ́dọ̀ Ọlọ́run adúgbò lọ́dọ̀ Ọlọ́run. alhamdulilayi. láti pàtẹ́ gbogbo ẹ̀ ń jọra wọn díẹ̀ díẹ̀ wọn bá pé àyìn ah, náà pé ah, alihamudulilayi mo dúpẹ́ ọ̀dà pé ọ̀nà mi lọ́nà yìí àyíbá hmm. òní. wàláì alihamudulilayi nítorí pé gbogbo bá ṣe ń tọ̀ bá ṣe ń àyè ọpẹ́ ń yọ. àyè ọpẹ́ ń yọ. àyè oh. ọpẹ́ ń yọ lóòótọ́ kò sí náà kó má sí gádágádá kan ní ẹ̀rín àbí nǹkan but at the end of the day àtùmọ̀dúpẹ́ fún ọlọ́run pé alihamudulilayi so ibi tá a wá délé ni alihamudulilayi so àtiwá bẹ ọlọ́run ọlọ́wọ́n jẹ́ ga sí ọlọ́wọ́n ẹ̀mí lọ́dọ̀ kí wá ní báwo ni orin kíkọ pẹ̀lú òmójútó lé pẹ̀lú àwọn dádì wa ṣé wọ́n dín in lápá mú wọ́n disturb yín pé ah, irọ́ o lè kọrin o ah, kọrin kẹ̀ irọ́ mi lè gba o. wọn ò dín mi lápá mú rárá àtọ nítorí pé ìdí iṣẹ́ yìí náà ti rí mi. so àtìgbà yẹn wọ́n dẹ̀ fi ọwọ́ sí wọ́n fẹsẹ̀ sí kódà àwọn gan ló ń sponsor mi everything àwọn ni kíni kan a fẹ́ ṣe record a fẹ́ ṣe anything àwọn ló ń ṣe gbogbo ẹ̀ pé ah. kíni a fẹ́ ṣe àtúndà Ramadan lecture kalẹ̀ àwọn ló tún sọ pé ah. yá amdala bismillah. ọ̀dà ó ti tán ó ti tán ó ti tán gbà náà ẹ̀mọ́jà ẹ̀mọ́jà wùdà máa àgbọ̀dọ̀ báyìí lágbo ojó kámọ́ á béèrè pé sara le. Eh, eh, alhamdulilayi tó lọ́nba mi sàlékún karamọ́. ọlọ́run bá sàlékún dáadáa fún yín yóò bá sàlékún dáadáa fún yín náà ọlọ́run ẹni ọlọ́run sì níjọ́ bàjẹ́ wọ́n ajáwa tí a ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò láti bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn àná ni ajáwa Hamdala Jelani kọlọmọsàbà dúpẹ́ fún yín kọlọmọba dúró tì yín ọlànàbí lọ́dọ̀ Ọlọ́run lálá ilaha illallah tó gbogbo ẹ̀yin tí wò wá ńlé ètò wa tò ní yóò ti máa nánu kí Ọlọ́run kọmọsà àgbàdo ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe dáadáa fún wa à ń fàsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tó kù náà tẹ bá fẹ́ dá sétò yìí wípé ẹ pè mí sórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi láti dá sétò yìí bóyá ẹ̀yin náà ní lẹ́kítọ̀ tí yín tẹ fẹ́ ká bá yín náà sáfẹ́fẹ́ àbẹ́ ìwọ náà jólórin ìwọ náà fẹ́ wá sórí ètò owó pọ́kú báyìí náà ní ọ̀nà yìí olóògbé náà ṣáàlà wàá gbà yín lálejò lórí ètò yìí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run àyín tẹ́yìn ti ń retí pé ìbéèrè ìbéèrè á béèrè ìbéèrè àmọ́ kò tí ì yá nísìnyí torí ẹ̀bùn ti ń wà ńlẹ̀ hmm, bàbá wa standard group of company bàbá dr ahmed salawudeen àwọn náà ní akẹ́bùn tọ̀dọ̀ wọn a máa lọ kó ìyá wa damorich tó máa ń kó bàtà fún wa lọ́dọọdún ẹ̀bùn tiwọn náà ti rẹ́dì a máa lọ kó àti gbogbo àwọn tó kù tá a máa ń gbẹ̀bùn lọ́dọ̀ wọn gbogbo ẹni tó kù náà tẹ́ bá tún fẹ́ kẹ́bùn wá fún wa à ń retí ẹ̀ o à ń retí ẹ̀bùn lọ́dọ̀ yín o ajá hamdala à ń retí ẹ̀bùn lọ́dọ̀ tí yín náà o láàmú fáwọn tí wọ́n bá jẹ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 tálíkọ̀ ọlọ́kọ́dà àwẹ̀ tí ìbẹ̀rẹ̀ táwọn èèyàn ti ń pè mí tó ti ń tò ẹ̀dàkùn o ẹ̀dàkùn ẹjọ́ o ẹ̀dàkùn ẹjọ́ o ẹ̀dàkùn ẹ̀mí ni mo máa ń pè yín last year tó àwọn tí ó gbowó àwọn tí ó jẹ sàárà pọ̀ jà àwọn tó fẹ́ ṣe sàárà lọ ọlọ́run kó ṣàánú wa ni o ẹ̀dàkùn ẹ̀yìn tẹ́ wà sí sàárà náà ẹ̀dàkùn ẹ̀ pè wá ẹ̀ sì sàárà káwọn náà lè bá sísan fún àtàn bí wọ́n dà wá láàmú yìí àwa náà tálíkọ̀ lágbára Ọlọ́run nídàájí ọ̀la ẹ̀túnjá pàdé ẹ̀sùn ẹ̀kú kalẹ̀.